بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب الله سبحانه وتعالى ترى àlékún ìjẹ́ àlékún àláfíà orí àjẹjẹta ọlọ́run في oníṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam gbogbo ara ilé ànábì gbogbo sàárì ànábì ọlọ́ndàmù náà sàn ìjọ ní sí wọn ibi tí a ti dé dúró lánàá nínú sọ́ọ̀tù ìgbàkọ̀ọ́ a ṣe àlàyé ìtọ́nà ọmọ subhanahu wa ta'ala sọ nípa ìṣe wíìlì fẹ́ntí bá ń fọ́ka kú àbẹ́ tí ń àárẹ̀ tí ń ṣe tí ń ṣe lórí bóyá ọlọ́jọ́ tí ó bá ṣe wíìlì lórí wíìlì wọn ló ṣe tí ò ní takò ogun táwọn ó jẹ lẹ́yìn ẹ̀rọ bá kọjá àti jìyà Allah subhanahu wa ta'ala tí ń bẹ fẹ́ tó bá ṣe jùlọ bí ìlú bẹ́ẹ̀ lópin ìgbà tí gbogbo ìgbẹ́ ọ̀wá ti tako ìlànà Islam bákan náà a ṣe àlàyé ewu tí ń bẹ níbi kí ẹ máa ṣe wíì lórí ogún ẹ̀ lọ́nà tí fi tako Islam àbí kó máa sọ àsọ́ọ́lẹ̀ àwọn nǹkan kan tó jẹ́ ìwọ̀n Islam kí bóyá káwọn ẹni ẹ̀rọ ṣe lẹ́yìn òun lẹ́yìn eléyìí èyí tó fẹ́ bá wa sọ ó ní ọ̀rọ̀ nípa oṣù Ramadan حجاب بين الروح أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العزة ولتكبروا الله ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط من الأبيض حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشرون وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله للناس آياته كذلك يبين الله آياته للناس للناس لعلهم يتقون oṣù رمضان àbí ورمضان. Ramadan oríṣiríṣi àyà tó yàtọ̀ síra wọn ní Qur'an ṣùgbọ́n tó lọ́wọ́ pápọ̀ sínú Suratul Baqara ní àyà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní Allah subhanahu wa ta'ala ìṣẹ́ àlàyé ẹgbẹ́ ní ṣe pẹ̀lú àwẹ̀ Ramadan ayé alákọ̀ọ́kọ́ ọlọ́ni yà ayúhàlẹ̀dínà àmànú ọ̀rọ̀ tó síwájú ọ̀rọ̀ àwẹ̀ àti ọ̀rọ̀ tó síwájú ibi tọ́lọ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbólóhùn yà ayúhàlẹ̀dínà àmànú yẹn torí kí a máa ń sọ fúnra wa wípé ó ní ọ̀nà tí ọlọ́run subhanahu wa ta'ala fi máa ń bá wọn sọ̀rọ̀ ọ̀nà Qur'an torí pé ẹni ni wọ́n ẹni àpọ́nlé ni wọ́n wọ́n sì tọ́ sí ọ̀wọ̀ àtàkọ́yẹ́wájú ọlọ́run torí pé wọ́n wọn fófin ọlọ́run àtàṣe ọlọ́run ló fà kí Abdullahi bin gbogbo ìgbà tó bá ti ń gbọ́ yá àyíwá lẹ́yìn àmànú nínú Qur'an níwọ̀n mùsùlùmí òdodo wọ́n ní tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́. imma amrin ya'muruka Allahu bih fatatamiru bih. bóyá àṣẹ kan ní Allah subhanahu wa ta'ala fẹ́ pa ọ́ pé kó o ń ṣe kí wọn náà lè dẹni tó má ṣe ṣe. àwọn náà ينهاك الله عنه فتنتهي به أو تنتهي عنه àbí kó já sí pé ìhánà kẹrin tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ hánà rẹ̀ tó kúmọ̀ níbẹ̀ ìǹkẹ́ ìwọ̀ kan nínú kókó fìjìnà bá ọláyé ń bí àbí kókó sì bá sì gbogbo ọlọ́jà al-qiyamah tọ́lọ́run fẹ́ tètè tààrọ̀ lọ́wọ́ lórí rẹ̀ lọ́lọ́run fi pè ọ́ لذا الأوامر والنواهي الشرعية لذلك خلق الخلق أو أشياء أتي أو يوالون قاموسا كاجنا سي أو يوال إن شاء الله سبحانه وتعالى تريد دوام ميدان يعني أتجنب سبحان الله ما واتوا عسى وكلسا تطلوني الذين آمنوا ó ti níbi tí àwọn ń fi ọlọ́run bá subhanahu wa ta'ala sínú ìgbàgbọ́ wọn ọlọ́run tún ṣàánú àwọn lọ́tọ̀ wọ́n rí ọ̀rọ̀ ọlọ́run bá gbọ́yé láti ibi tawhid ni wọ́n rí ọ̀rọ̀ ọlọ́run bá gbọ́yé kó o níbi tí ń jà ń ṣẹlọ pẹ̀lú ọlọ́run yálà nínú ọ̀rọ̀ sísọ ni àbí nínú àjẹ́ ọkàn àbí nínú ìrìn ẹsẹ̀ wọ́n fọ ẹ̀sìn wọn kú kángákángá kó o níbi ìwà kìfìrí kúrò níbi ìwà ẹbọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìwà pálapàla tó kù léèdí ìsìláàmù ní gẹ́gẹ́ bí kẹ̀bẹ́ àwùfọ̀nà wọn àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńláńlá kódà bí wọn ò tó ẹbọ wájú ọlọ́run àwọn ọmọ ìlú ní òdodo wọn sọ́ra fún wọn jìnà sí wọn fi ṣeré wọn dá ẹ òfin ọlọ́run tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí kí ọlọ́run máa máa pè wọ́n sí àkíyèsí tó lè kórìírí wọn wọn ló fa ti yá ẹ̀rọ lẹ́fí na ámànú tàkọ́kọ́ tó lọ ní yá ẹ̀rọ lẹ́fí na ámànú kutiba alaykum qisas wọn ló tún fa kutiba alaykum kutiba alaykum idha hadara ahadakum al-maut ìta ṣe àlàyé rẹ̀ lánàá òun ìbéèrè tẹ́ tó máa yóò máa fẹ́ béèrè

àmọ́ kò gbé ogbónú yára lẹ́sìn náà mọ̀mọ́ wá torí pé ó lẹ ọ̀rọ̀ ta náà má ti ọ̀rọ̀ ti ìjẹta kí ló wá dé nígbà tó tún wá dúró ọ̀rọ̀ rọ̀mọ̀tọ́n tọ́nà tó wá gbé ogbónú jáde padà wípé yára lẹ́sìn náà amanu kutiba alaykum al-qisas kutiba alaykum as-siyam ìdáhùn sí ìbéèrè lẹ́yìn wípé ibi ọ̀rọ̀ tàkọ́kọ́ tọ́lọ̀ sí ní yára lẹ́sìn náà kutiba alaykumul qisas fil qatla ọlọ́run mo pe ẹ̀yin mùmí ní òdodo ìmọ̀ gbẹ̀san láàrin ara yín lórí ìtàjẹ́lẹ̀ lọ́nà àìtọ́ lọ́nà ìbàjẹ́ lọ́nà àbòsí ìmọ̀ ọlọ́run bá ṣe lófin bó sì sí ní ọ̀rọ̀ àyàn kẹrin ṣe lófin ọ̀rọ̀ yẹn ó ní correlation mọ́ ọ̀rọ̀ tó tẹ̀lé torí yẹn ní ṣe pẹ̀lú ogún pínpín bẹ́yẹn bá ti kú kí ní ṣe lẹ́yìn rẹ̀ ogun pínpín ni òun ló fà tọ́nà ọ̀bọ̀ ọ̀sẹ̀ tó sọ wípé yáyọ lẹ́sí na ámànú kútìbà àlẹ́yìn ìgbà àbọ̀rọ̀ àhàdọ́kùnrin mú àrùpé àgbọ̀ra wáyé bẹ́ẹ̀ òun ni àwọn afáwa onímọ̀ tafsir rahimahumullahu Al-Baqara tó tẹ̀lé Ali Imran tó tẹ̀lé yíò tí ó fi dé Suratu Nas ẹ máa rí tí àwọn láwa máa ń pè ní ìsìjáàm láàrin ayá kọ̀ọ̀kan láàrin sura kọ̀ọ̀kan ìsìjáàm lọ́dọ̀ àwọn iléèbò wọ́n ni correlation ayà kẹ́yìn takò ayà kejì wọ́n máa ń wọ́n ń gbára wọn tú fúnra wọn ni wọ́n ń gba àlàyé ara wọn ṣe fúnra wọn ni kò síbẹ̀ sí ní rí link láàrin àyà tó síwájú àti àyà tí ó bá tẹ̀lé àfi tí mọ̀ yóò bá jìnlù tó nílùú máa al-Qur'an lókun ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ti ní kutiba alaykum idha hadara ahadakumul maut tí òun ṣàlàyé nípa ọ̀rọ̀ bóò lẹni tó bá fẹ́ kó sì máa ṣe ìyẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí bá ń pẹ̀sẹ̀ tàbá tàjà ara wọn sílẹ̀ lọ́nà ìtọ̀ ìtọ́nà tó wá fi mú eléyìí wá lára ọ̀tọ̀ ó ní pé òun ní ṣe pẹ̀lú òfin mí gàbàdáyá tó yàtọ̀ sí ọ̀rọ̀ will àbí ọ̀rọ̀ criminal act ní òṣèré Islam ó sì lágbára tó tún ní ìdíkẹ́ tó wá tún jòkó jòkó tó bá ní tí máa ń fọpọ lọ́rùn tẹ́lẹ̀ kó ká kú lẹ́yìn ìgbà tọ́nà tún wá ní yẹ́hìnà lẹ́fínà àmànú yìí òfin wo lọ́lọ́run bá tún fẹ́ ṣe ṣe òfin àṣẹ ni àbófin mọ́débẹ̀ yà ayúhà lẹ́fínà àmànú kùtìbà aláìkùn síyàmù lórí nígbòsọ pé tafsiri ni à ń tú àríwẹ̀kọ́ àní kánjú àwọn àmà kí díẹ̀ díẹ̀ a sì máa fi àǹfààní àwọn àtàjọ ọmọ kí ó wúlẹ̀ ká tún rí èdè lárúbáwá gbọ́ inú òfin ọlọ́run ìgbà tọ́lọ̀ ní ẹgbẹ́ lẹ́sìn àmàlú kutiba alaykumus siyam nínú ta gbajúmọ̀ màánú èdè lárúbáwá ó ní wípé ó ní wípé alfi'il al-mabni lil-majhul gbogbo iṣẹ́ tí wọ́n ti gbé wá in passive voice táàmẹ́ tó ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn fọ́ọ̀mù sọ pé ń túmọ̀ pé àfẹ́ dáàpọ̀ ẹni yẹn tó pẹ́ ní yẹpẹrẹ torí pé ẹniyẹn ṣe kí ni ó jẹ́ ẹniyẹn pẹrẹ àbí kì tí bàbá ló sọ̀rọ̀ yẹn àwọn ìlú fẹ́ kà wọ́n sọ tá ń sọ ó ti mọ̀ pé tóun bá ní lágbájá ló sọ ṣe lágbájá gángan máa ń dà láàmú wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n bá ti lo fíìlù al-majhul al-fíìlù ní ti máa ń mú káwọn lágbáwá lò wọn nìyẹn àfẹ́ tó mọ̀ tó sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ náà ni irú ẹ̀ náà bẹnu ma hadith wọ́n ní wà rúwìyà wọ́n gbà wá fún wa lẹ́gbàá wa hadith sáńgbà wọn ní dákọ̀ rẹ̀ sínú tó da táwọn bá sọ pé ó ń na kan ńláńlá lẹni tó gbẹ̀gbẹ̀ wáyẹ wá àwọn òyìnbó gbà dé yẹn wọlé máa so èyí tó ń gba àdéhìí yẹn wá látọ̀dọ̀ yóò wà ní rúwìyà nígbà táwọn òsì máa ká rúwìyà rúwìyà ló táwọn akílẹ̀ yóò rúwìyà wọ́n sọ wọ́n ní wọ́n sọ sọ pé ti rí bá wọ́n ní wọ́n sọ wípé sọ pé agbọ́rọ̀ yẹn ti ní kọ́nù kọ́ ọ̀nà ó nìkẹ́ tó bá yẹ́ làkà yìí oníṣùúrù dáadáa pé wọ́n ní yìí talẹ́nu tó gba àdífẹ́ wọn lọ́dọ̀ ànábì wọ́n ní wọ́n sọ wípé yìí talẹ́nu tó náà gbà lọ́dọ̀ ẹni tó gbà lọ́dọ̀ ànábì ìgbà tí àwọn akọ́ onímọ̀ àdífẹ́ bá wá tójú bọ̀ wọ́n wá rí pé àsopùrọ̀ kan gbogbo kan ni. síbẹ̀ náà lọ́wọ́ wà pé kéwù sí àlẹ́ ìkùnsìyà lá àṣìyá náà lè dé lárúbáwá wọn a máa lo fíbìl ní yòlù majhul tẹkìrìmà lè ṣe àlè lọ́kọ́ èyí wọn a máa lo bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ bàlágà náà bẹ́ẹ̀ wọ́n sọ pé kí ẹ ṣe kínní àwọn tí òun bá sọ̀rọ̀ yìí wọ́n ti mọ̀ ọ̀dọ̀ ẹni tá làṣẹ ti wá láì má dárúkọ rẹ̀ wọ́n ti mọ kí ni tá làṣẹ ti wá tẹ bá rí ọ̀gá tẹ́nu rẹ̀ bá ká kíláàsì rẹ̀ dáadáa tó wọ̀ authoritative lórí àwọn ọmọ rẹ̀ nínú class ẹni pé tí class captain bá ti tó bá ti ní wọ́n ní ẹ̀sọ̀ méjì assignment yìí lásìkò báyìí kò sí bàbá ńlá ọmọ kan tó lè rẹ́gbà kó ní ta ló sọ bẹ́ẹ̀ tó ní tìmọ̀ pé wọ́n ní tó sọ yẹn ẹni táwọn ń gbàgbọ́ kó lè sọ orú ẹ̀ náà ní tani gam ṣùgbùsẹ̀ nídìí ká máa wá bẹ́ẹ̀lù kí máa ń wáyé bẹ́ẹ̀ irú ẹ̀ náà máa ń wáyé fún tasgirul ismi léyìí tí wọ́n máa ń gbà lérò bí a fi kéré ọ̀rọ̀ tàbá ní kọ́lá mọ́nú kò rẹ̀ ìmọ̀ ìbẹ́rù bẹ́rù kékeré rẹ̀ ìgbà ní wọ́n máa ń lo tasgiru ls sígá ìwà máa lò nílò àti fi pọ́n kan yẹn gan lé orípọ́rọ́ èdè ni lọ́nà tó wáá jẹ́tọ̀ ká ló bẹ́ẹ̀ náà fi lò ó nínú kùránù yìí kútìbà àríkùn síyàm wọ́n ṣe àwò gbígbà wọ́n ṣe àṣìyàn wọ́n ṣe ní ọ̀ràn èèyàn léyìn lórí wọ́n ṣe ní òfin léyìn lórí ta ló wá tó fi ń ṣe ẹ̀dẹ́kùn ta tó fi ń ṣe tẹ́lẹ̀ tó wá fi òfin ọlọ́run ọba túnlẹ̀ lórí ilẹ̀ ẹ̀dá Muhammad sallallahu alaihi wa torí pé tí ànábì bá ṣe lófin inú ẹ̀sìn ó ṣe déédéé tọ́lọ̀ bá ṣe lófin inú ẹ̀sìn kò sí yàtọ̀ láàrin ìṣe òfin ọlọ́run nínú ẹ̀sìn àti ìṣe òfin òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam torí pé òfin òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi wasallam òun lòun fi ń ṣàlàyé òfin tọ́lọ́run subhanahu wa ta'ala fún wa لذلك الأمر المتعلق بالتحليل والتحريم راجع إلى الله سبحانه وتعالى وإلى رسوله صلى الله عليه وسلم ló fi já sí wípé eléyìí èèwọ̀ ni ẹ̀gbọ́dọ̀ sí nínú ẹ̀sìn tọ̀hún halali ni ẹni máa jẹ́ ẹni máa mú nínú ẹ̀sìn àwọn méjì péré wọ́n ní kápá rẹ̀ láti ṣe lófin Allah subhanahu wa ta'ala àti òjíṣẹ́ ńlá rẹ̀ sallallahu alayhi wa sallam kò sẹ́ni kẹta impact tàwọn àfáà láàrin àwùjọ àbí róò tí wọn oní kí wọ́n ṣàlàyé òfin ọlọ́run òfin àdẹ́gbàwọ̀n yẹn ọlọ́run fún àfáà kan ní àǹfààní kó ṣe òfin nínú ẹ̀sìn láàfilà ìdá wọ́lá fi ìbádáàtì wọ́lá fi mọ́ àrẹ̀láàtì ni ìbáàjọ́rọ̀ bá ṣe ń bára ẹni lò ní ìbáàjọ́rọ̀ àwọn ìjọsìn nínú ẹ̀sìn ọlọ́run fún àfáà kan àbí ṣéhù kan àbí wàlíyù kan àbí ọba àlú kan sallallahu alayhi wa alihi wasallam eré náà ni ìgbàgbọ́ wa islam tàbí mọ́ sọ wípé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ṣe wá yá wípé ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam níbi ikọ̀ wọ́n ń ṣe àwẹ̀ gbígbà lọ́rọ̀ ìrẹ̀lẹ̀ yín a máa rí òfin tọ́lọ́run nípa àdájọ́ àwẹ̀ gbígbà gẹ́gẹ́ bá sì máa rí òfin ànábì náà gẹ́gẹ́ bí kí n tásẹ̀ níbi ìgbàwọ̀ torí àwọn ahkamu fiqhiyya àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ fíkíhù tí a gbọ́dọ̀ tẹ̀lé níbi pàǹgbáwẹ̀ ọ̀pọ̀ rẹ̀ tó já sí pé ànábì ló gbé jáde fún wa nínú àlàyé ọ̀rọ̀ títí ẹ̀ ní bọ́lọ̀ bá ti pa láṣẹ gbogbo jáde ọgọ́rọ̀ rẹ̀ àbọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ò fẹ́ jáde nínú Qur'an èyí tó jẹ́ pìlẹ̀ rẹ̀ ló jáde nínú Quran nígbà tó ń tẹ̀síwájú àwọn fundamental principles tàbí gbàwẹ̀ òun ọlọ́run ọba state sínú Quran àwọn ìfọ́síwẹ́wẹ́ àlàyé tó rọ̀ mọ́ eléyìí lè bàjẹ́ eléyìí kò bá ṣe yóò bàjẹ́ yányán eléyìí kò bàjẹ́ tán ó ṣe fídíà eléyìí ó lè ṣeré gbogbo àwọn ìfọ́síwẹ́wẹ́ àlàyé yìí lẹ́nu ahọ́n Muhammad sallallahu alaihi wa alihi láti máa rí gbọ́yé olówó àpàtọ́lọ̀ fi sọ wípé kútìbà alaykumus siyam níjà sí pé ó kó òfin ọlọ́run ọba sínú ó sì kó òfin jíṣẹ́ ńlá rẹ̀ sallallahu alaihi wasallam sínú lórí àlámàrí asiyam lọ́dọ̀ àwọn afá elédè lárúbáwá wọ́n ní huwa inshaq wa ruku' fi makani oníkéèyàn kára dúó kó tẹ̀dó sáyè kan kó mọ́ kó ń bẹ̀rẹ̀ ètí ń jẹ́ síyáàmù ní ọgba a bá rí olùmọ̀ tí bá ń ṣàlàyé kankan nú padà sí ìpìlẹ̀ àgbọ́yé àbí ogbóló yẹn lárúbáwá tó wọn máa ń so mọ́ra wọn ni ti gbọ́lé pé ń jẹ́ lárúbáwá ẹ̀dá kan ajẹ́pẹ̀tùmọ̀ rẹ̀ nínú òfin tẹ̀sìn òun ni pé jíjẹ múmu rẹ ìsúnmọ́ ìyàwó àláàlì rẹ lọsa gbogbo kájúkú òkú kẹnu kó wájá sí pé ibi tó pa kẹ́kẹ́ sí òun náà ní wípé ńgbà tẹnu bá tẹnu bá sínú tán nígbà náà ni ìkaradún yẹn tó lè tú kalẹ̀ ìkẹnuró yẹn tó lè tú tí wọ́n ń jásí pé látìgbà tí àlìfájìrò bá ti yọ títí tóun èèwọ̀ mùsùlùmí ò ní àǹfààní kó fi kankan sẹ́nu ní jíjà bí mímu àbí kó súnmọ́ ìyàwó inú ilé rẹ̀ bó ti kí ìyàwó òun rẹwà tó ìyà fi ń lélẹ̀ ni ló bá rà gbogbo àbòmí ìlà òfin ọlọ́run ọba ni kutiba alaykum òfin yìí تنقية للنفس عن قذارتها وتطهيرا للقلوب عن رذائلها Allah subhanahu wa ta'ala gbé gbígbà wẹ̀ kalẹ̀ káfí máa ṣe àfọ̀mọ́ fún ẹ̀mí wa kù níbi àwọn nǹkan tí wọ́n dọ̀tí ẹ̀mí. Allah subhanahu wa ta'ala gbé àwẹ̀ gbígbà kalẹ̀ لأن للقلوب أمراضا torí pé ọkàn tá a rí yìí ó ní àwọn àṣà tí ń dààmú rẹ̀ nínú àwọn ìwòsàn fún ẹ̀mí òun náà ní ìgbà wẹ́wà ló fi já sí bí òjíṣẹ́ náà lè ṣẹlẹ̀ àtúnṣẹlẹ̀ nínú hadith sọ̀rọ̀ Bukhari rahimahullah ta'ala tí a bí fi an yẹ́rọ àfàáyàmọ́ wọ ṣàrọ́bà ikú ń bá wà ní lóòótọ́ ẹjọ́ fífi parọ́ lóòótọ́ ni àmọ́ ọ̀rọ̀ burúkú sísọ jáde lẹ́nu ìdá wọ́n tó sọ ìrìn àrè ìrìn ìrégbè ìrìn ìránù ẹ̀sá dídá lọ́nà ìwọ̀ ìbóbìnrin káwàdà ọkùnrin káwàdà ìmú nǹkan oní nǹkan ìbá ti yẹn lẹ́yìn ìsọ̀rọ̀ yẹn jẹ́lẹ̀ bá ìsọ̀rọ̀ yẹn láìdá lẹ́yìn tẹ́lẹ̀ yóò bá kó nú àwẹ̀ èèyàn à ìyẹn kàn fi mí panu ni o kò sí tó kan ọlọ́run ní gbogbo àwẹ̀ tó ń gbà yìí ló fi ṣe pé lóòjọ́ àlùkìyàmà nígbà tẹ́lẹ̀ ń bá padà déwájú ọlọ́run kò sí nǹkan kan tí ó bá nínú àkáǹtì àwẹ̀ rẹ̀ gbogbo kò sí fi panu lọ ó fi fi panu lọ olùgbà gbọ́dọ̀ gbìyànjú àti dáàbò kí ni máa gbọ́ tí bá ń gbọ́ àwọn nǹkan yẹn tí yóò mọ túnbà gbọ́ mi ṣe àbí yóò mọ ṣàfọ̀mọ́ rẹ̀ olóhùn ò sì ránu gbogbo fídíò tẹ́ wọ́n ń wò yí nǹkan bẹ́ẹ̀ ń gbọ́ sí tí bẹ́ẹ̀ ń fojú ṣé ń lékún yín ní màlí àbí ń lékún yín ní àgbọ́yé ẹ̀sìn àbí ń lékún yín nígbàgbọ́ gbogbo ọ̀fọ̀ egede àyájọ́ gbogbo ránù gbogbo àwọn ọ̀rọ̀ tí máa ń sún ẹ̀dá méṣù náà lẹ́ ń wò ń wò na Quran na ní gbọ́ bẹ́ẹ̀ ni Quran ló ń gbọ́ irú ètò ń gbọ́ yìí àmọ́ bó ti rí torí òun nìkan ló ń gbọ́ lóhùn rẹ̀ àmọ́ tó máa tó ń Quran kò lo òfin tọ́lọ́ Quran nígbà náà ń gbọ́ tafsiru tafsiru wo ló ń gbọ́ tafsiru eléwu tafsiru tá a kún a kà kún orin a kà kún orin wákàtí kún tó ṣe pé kò fẹ́ sí nǹkan tó padà rí mú jáde tó bá kó ohun tẹ̀síìrì ju wípé wà láyà fáwọn sọ̀rọ̀ ojú bẹ́ẹ̀ náà lọ àwọn ọmọ kí ọ̀rẹ́ sì ní ihun wọ́n ní àgbákò àgbákò sì nílò tán àmọ́ kí lẹ́ẹ̀kọ́ tó rí mú nínú tẹ̀síìrì yẹn wọ́n gan ò ṣàlàyé ẹ̀ bá àwọn nǹkan wọ̀nyí kò lè tún ẹ̀mí ṣe tẹ́dá sì ń bẹnu àwẹ̀ ọlọ́run wá ní كما كتب على الذين من قبلكم لعلكم تتقون olúwa wa ní ìgbààwẹ̀ kìí sẹ́yìn nìkan ló ń ṣe lóbi fún ẹ mọ́rin ní ìrì ọlọ́run fẹ́ ní ìlà àwọn tí wọ́n ti ń bẹ síwájú yín lẹ́dàá èèyàn tí mo ti gbé àwọn ànábì kan ránṣẹ́ sí tọ́lọ̀ jíṣẹ́ fún wọn bí mo ti ní ẹ máa gbààwẹ̀ yìí náà mo ṣe lófin fáwọn náà káwọn náà gbààwẹ̀ ní káwọn náà gbáwẹ̀ ìkẹni gbígbáwẹ̀ jẹ́ gbogbo ẹ̀sìn tó bá ti gbogbo ìwé òfin tó ti sánmọ̀ wá ìjírù ni tọ̀rọ̀tù ni zàbórò ni kò sí ètí ò sí òní ká gbàwẹ̀ nínú rẹ̀ ó lè wá ṣíṣe kí àwọn ọmọ lẹ́yìn àwọn ànábì tí wọ́n bá láwọn ń tẹ̀lé òfin yẹn kí wọ́n tọwọ́ bọ̀ lójú ọlọ́jà mímọ̀ nínú àyà yìí wọn lọ́ba subhanahu wa ta'ala ṣe lófin lórí yín ó sì ṣe ní ọ̀ràn àyàn lé yín lórí gẹ́gẹ́ bó ṣe ṣe lọ́ràn àyàn lórí àwọn ìjọ tó ń fi síwájú yín ṣùgbọ́n mùsùlùmí òdodo má fẹ́ sì ń tiẹ̀ yìí le jù ní ẹ̀dá kan lè ti wá le jù báyìí o irú ìsìlámù yìí wọn ò mọ̀ o àwọn tí wọ́n wá sáájú yín náà kí wọ́n gbà wẹ̀ ní òfin wọn kí wọ́n gbà wẹ̀ ń bẹ́ẹ̀ ní òfin táwọn ọlọ́run ọba ṣe fún wọn tí àwọn ànábì wọ́n sì fi jíṣẹ́ fún wọn ta'allakum tattaqun kẹ́ẹ̀lì páyà ọlọ́run kẹ́ẹ̀lì bẹ̀rù ọlọ́run kẹ́ẹ̀lì sáfẹ́sẹ̀ torí pé oríire ń bẹ níbi ká sá fún ẹ̀ṣẹ̀ jọmọ́ mùsùlùmí kò sí fọ́kànbalẹ̀ láyé níbi tẹ́ṣẹ̀ bá wà kò sí fàyàbalẹ̀ ọkàn níbi tó má ti ń yapa òfin ọlọ́run òfin ọlọ́run wá fún kẹni òfin ọlọ́run bá wá fún orí ìdàtọ́là fún gbọmọ ẹ̀dẹ́yàn ní gbogbo ayé àti ní gbogbo àsìkò يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أفا معاذ بن جبل radiyallahu anhu wọ́n ní ìṣesí mẹ́ta kan ó ṣẹlẹ̀ sí àwẹ̀ gbígbà nínú Islam tó já pé òun náà ṣẹlẹ̀ sí ìrun kíkí nínú Islam ìyẹn ní pé kó tó kó dé last stage tawa náà bá àwọn bàbá wa taa a ìṣesí àkọ́kọ́ ìdíṣẹ́ ọlọ́run alẹ́ sọ́lá àti sọ́lá nígbà tó wọn àtàwọn sàhábà rẹ̀ rọ́bù yọ lọ́wọ́ àìlùmọ̀ àjùmọ̀ẹ́ tí wọ́n ṣe yẹra kó ń gbòòrò mẹ́kà lọ gbòòrò mẹ́dínà ní tí ò dín ní oṣù mẹ́tàdínlógún seventeen months tí ń ṣe bí ọdún kààbọ̀ ni wọ́n fi dojúkọ àyè míì tí èsè kíbla wọn dojúkọ tí wọ́n fi ń kírun ìgbà tó yẹ òfin ọlọ́run bá dé bá wọn ọlọ́run ní ẹ fi ibi ilé ọlọ́run tí ń bẹ ní Jerusalem tẹ̀lé lùsí kọ tẹ́lẹ̀ fẹ́ fi kí òun ẹ fi bẹ̀ ń lẹ̀ ẹ máa dojú kọ kàábà kàábà kí wọ́n dojú kọ ńjọ náà kódà ìjọ tó lọ́wọ́ bá sọ àwọn òfin ilẹ̀ nù Qur'an ń bẹ láwọn mùsùlùmí ní ìtòsí wípé wọn ò sí níbi tánàbí wà tó fi ti sọ̀kalẹ̀ àwọn tí wọ́n wà lẹ́ pẹ̀lú ànábì ńjọ́ náà nígbà táwọn máa padà sílé tí wọ́n ráwọn tí wọ́n ń kírun tí wọ́n sì kojú sí Jerusalem tí wọn ò tí ì rí òfin tuntun wọ́n ń ké sí wọn lórí ìrún pé ẹ̀yìn òfin míì ti sọ̀kalẹ̀ ọ̀tọ́ àwọn fi pawọ́ láti kálọ̀ kojú sí kébìlà níbẹ̀ náà làwọn tọ̀hún náà sì rọ́ọ́rí bíìlì wọ́n sì kojú sí kébìlà ẹ̀gbá wa mùsùlùmí méjì àwọn ọkọ̀ ilé ọlọ́gá ló tẹ̀lé òfin rẹ̀ àjọ àwọn tàná àjọ àwọn ẹni àkọ́kọ́ ọlọ́run sì ní ká mọ̀ sí ráì ọlọ́run sì lè á ọlọ́run sì lè bọ̀tẹ̀ sábàbá òjò ti wá tó ní gbogbo bọ̀tẹ̀ bọ̀tẹ̀ àwọn bọ̀tẹ̀ sí gbogbo àwọn ṣùgbọ́nṣùgbọ́n kúlù hàlè làkínàjì gbogbo lákín lákín lákín lákín wọ̀nyí tọ́lọ́jọ́ bá dé lákín òní wúlò òun báwọn ẹni àná ṣe jú pálùsẹ̀ wọn lẹ̀ fófin ọlọ́run àwa ìní náà jẹ́ àṣì bẹ́ẹ̀ ká lè nírú àtibọ̀tán rẹ táwọn tẹ̀lé náà náà ní ìpele àkọ́kọ́ rè ní tó kọ́rọ̀ ọ̀rọ̀ ní kìkì. bí àfa mọ̀hádọ́mọ̀ jẹ́bẹ̀rẹ̀ wọ́n ti ṣe ní àlàyé fún wa. ìpele kejì níbi ọ̀rọ̀ ọ̀run kíkí àwọn mùsùlùmí kó jọ ń jọ pẹ̀lú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ẹ dákun básìkò òun bá tó kí ni nǹkan dárìmà tàbí máa pera wa básìkò òun ti tó nígbà tí èsì báwọn nìkan wọ́n lo ní náà àwọn Yahudi ń bẹ àwọn Nasara ń bẹ àwọn abọ́gibọ̀pẹ́ ń bẹ kí máa kẹ́ síra wa òun tó ń bẹ nú àwọn mùsùlùmí tó ní ìwà nábì ẹ̀yìn àmọ́ná tó lásìkò tàbá ti dáná síwájú mọ́sálásí tí náà bá ti rán kẹ́ẹ̀ mùsùlùmí bá ti ń kọjá ìṣòro bá sì gbòòrò tó anábì ní àlè sí yíò tó láwà ìṣẹ̀lẹ́sìn náà ah. àwọn ẹlẹ́sìn náà ká máa dáná o kọ́tẹ̀ mọ́ kó òun náà bẹ́ẹ̀lẹ́sìn náà na tẹ́kìlì náà kú sàn ọmọdé ẹjá wá gbogbo tásìkò òun ti tó tánìkẹ́kọ̀ ọ̀rá gbé wa gbogbo àwọn tí wọ́n lù lágo márùn àbọ̀ tí lágo márùn adáṣe gbọ̀ngàn gbọ̀ngàn ànábì ní àìsàn àwọn ń yíò má kù jọ́sìn àwọn ni wọ́n lórí kí láàmú ọdún ń fàtó torí pé wáyé ò tí wà nínú ìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkan wá bẹ̀rẹ̀ àwọn sàhábà tí wọ́n máa ń pè ní ibnu abdirọ́bìhì ibnu abdirọ́bìhì abdullahi ló kọ rẹ̀ ló bá sùn ó bá láàlá lójú rẹ̀ tí wọ́n kọ ní bá sí ń pè wọ́n tí wọ́n kọ ní kíni bá sí ń pè wọ́n níbà sí ń pèlé ní káàgbàra lásìkò ó tásùmọ́dọ̀ arójìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó ní mo láàlá kan lójú rẹ̀ mi tó ní ṣe pẹ̀lú tá a jọ ń sọ̀rọ̀ lórí rẹ̀ lánàá nípa àsìkò òun kìkì àbí nípa bó láti máa ké síra wa àbápẹ́ láti máa mú pásìkò òun tó òun parí àlàyé tí ẹ̀ onímọ̀rọ̀ mọ̀kàtọ́bìdé radiyallahu anhu ẹ̀sìn mọ́ ikú tí bàbá yìí wà ní ẹ̀sìn ẹ̀ màyìtọ́nà ọba fi sí kò fẹ́ ní láàlá kan àbí kò rí kò rí bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sì máa ń sọ wípé kájà ẹ̀pẹ́ nìkan ó tiẹ̀ padà tún jẹ́ ànábì lẹ́yìn ní tí n bá kú tó mọ́ bí ló jẹ́ ànábì àwọn gbàgbé o àwọn bá kì í gbà sàlámù kù fún o ní òbí sí partiality muslim mùsùlùmí ọkọ̀ gbé kú lẹ́mì tó bá gbọ́ pé ànábì sófin kẹ́kọ́ máa wò pé ànábì fẹ́ fọ́ lárúbáwá àbò fẹ́ fọ́ àwọn obìnrin fẹ́ fọ́ àwọn ọkùnrin fẹ́ fọ́ ọ̀rọ̀ torí pẹ́lú nígbà tí wọ́n á ní ànábì ní ká ṣe báyìí ṣé kìí ṣe wípé àwọn ọkùnrin ló fẹ́ gbèjì ń bẹ̀ yẹn ẹni tọ́lọ̀ bò bá ti ní ó sọ báyìí lóòfin ẹ̀sìn kò ní sọ. bàtọ́lọ̀wọ̀ tí ìmú wá ìwọ̀n kan bá bá wá dé bá níjọ́ tí wọ́n sọ̀rọ̀ ànábì ò sọ kẹ́kẹ́ ìbátan bíi dídó gbogbo àmọ̀ràn táwọn tó kù mú wá pé ẹja mú nǹkan báyìí kálù lápẹẹrẹ ẹja mẹ́lẹ̀ kálù lápẹẹrẹ ànábì ń jẹ́ kó wọn yí àwọn sọ̀rọ̀ bá wípé àwọn ẹlẹ́sìn míì ni wọ́n lu àwọn nǹkan yẹn àmọ́ òun gbogbo orí nǹkan kan wá torí bọ́lá ọ̀bọ̀ tí ì fún ní esi lori e. pàtàkùn fún lésì kò wá kùn direct ó ní kí sọ̀hábì kan lálà yíò ń sọ tí ẹ̀ tán kájẹ̀ wá gbàgbé àbálà àbáni àbí ụmụrụ pé bákan mọ́rù dé laala bai bai bai. ọlọ́run mo lálà báyìí báyìí báyìí lójúran èyí tí ẹni náà sẹ́ sọ tán sí náà nìyí ń já sí pé àlá ọmọdún Khattab radiyallahu anhu ó wá satifáì àlá Ibnu Abdurrabbi ìpele kejì nìyẹn ṣáájú kélé tó wáyé àwọn mùsùlùmí èyí mọ́ mẹ́sàn máa ń ké síra ní ọ̀rẹ́ lọ kírun torí kò sí pé kò sí gíga pé pípè ìpele ẹlẹ́ẹ̀kẹta àwọn mùsùlùmí náà sáà máa ń kírun náà nìyí láka mi ò ní bẹ̀rẹ̀ fún sókòyì mhm. ọ̀ká àti ìbílẹ̀ fún sókòyì mọ̀ mhm. pé lọ́rọ̀ ti wáyé láti àbá ọ̀hán aláwọ̀ àbíkò asiri náà bá tó yìí ṣáyé ìpele mẹ́tẹ̀ẹ̀ta ìṣẹ̀lẹ̀ sí mi afáwa mu'adh bin jabal radiyallahu anhu wọ́n tún ní ìpele mẹ́ta rú ẹ̀ náà ṣẹlẹ̀ padà débi àwọn ibi tí àwọn àyà ti kùránù tó jẹ́rìí lórí tafẹ́ sọ yìí á padà débẹ̀ náà àtọ́lọ̀ ní ẹgbà rẹ̀ ọlọ́run wá sọ ní sọ wípé ẹni táwẹ̀ bá ti rọ̀ lọ́rùn láti gbà no ọlọ́run ní ẹgbà rẹ̀ ọlọ́run tí ìgbé wá nígbé wá pé ó di ọ̀ràn àyàn ó di pé àwọn ẹlòmíì torí bí àrùgbà náà ń bẹ inú òfin àwọn tí wọ́n síwájú tẹ́lẹ̀ ìgbà tó yìí ṣẹlá alẹ́sọ̀láàtọ̀ sẹ́lámù wá dé gbòòrò Madina ọlọ́ọ̀bá wá fi ìgbàwẹ̀ rọmùdọ́nù jàrọ̀ fún àwọn afáà ní ṣáájú kí rọmùdọ́nù tó dé àwọn mùsùlùmí náà máa gba ọjọ́ mẹ́ta mẹ́ta láàrin oṣù torí wọ́n nínú àwọn ìjọ tó ti síwájú náà tí wọ́n máa ń gbọjọ́ mẹ́ta mẹ́ta náà wà ṣùgbọ́n mẹ́ta mẹ́ta yìí àwọn mùsùlùmí náà máa ń gbà láwẹ̀ wọ́n tó wá di pé ọlọ́run wá gbé òfin ti rọ̀mùdọ́nù dé ọlọ́run wá fi òfin ti rọ̀mùdọ́nù yẹn ó fi sàgbà ọjọ́ mẹ́ta mẹ́ta tí wọ́n ń gbà ìpele àkọ́kọ́ nìyẹn tó kọ́ rọ̀mọ́ rọ̀mùdọ́nù. ìpele kejì ìgbà tọ́lọ́run wá gbé wá ọlọ́run tún wá gbé wá ìgbé wá gbé ẹ̀sà àgbà ń bẹ ní àwọn ẹlòmíì wọn ó gbà àwọn ẹlòmíì ò tẹ̀ ní ṣe kí ni ò ní gbà ọlọ́run wá sọ wípé wà á ń tà sómú kọ́ ẹ̀rù olólóore fún yín o ìpele kejì nìyẹn wọ́n ní táwọn bẹ̀rẹ̀ sí ń gbà wọ́n ń gbà ọlọ́sí ló lóore fún wọn ọlọ́sí ló lóore fún wọn ẹjá máa gbá ọlọ́sí ló lóore fún ẹjá máa gbá ọ̀ ìpele ẹlẹ́ẹ̀kẹta tó rọ̀ máwẹ̀ gbígbà ó ní arákùnrin kan ó gba àwẹ̀ yìí tó sáwọn kan má ti gba àwẹ̀ jíjẹ múmu ó ti dúó àásùnmóbìnrin ẹni ó ti dúó ụwa wá gbàwẹ̀ látàárọ̀ títí talẹ̀ ilẹ̀ gbàtálẹ̀ olẹ̀ ìdókọ́lọ̀ ṣe ń gbò sínú tán náà kò jẹ́ kí sínú gan ó di àárọ̀ ọjọ́ kejì kò jí kòrò jẹjẹ sínú kòrò mímu ànábì wá rí ànábì níbẹ̀ ni bó lọ́rọ̀ ti ẹ́ rí ní wà láàyè kété tó mú ti wọ̀ lánàá èyí tó ń fi sínú obìnrin ló ń kọ́ sọ́mà oníṣùmọ́ obìnrin tán ó rẹ̀ òun sì pèrò tó jí so òun ró jẹjẹ òun sàlàyé tiẹ̀ tán ni náà bá dé ní òun mọ̀ náà torí pé wọ́n rí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn sàhábà ní wípé tàbá ti bẹ̀rẹ̀ rọmọdọ́nù báyìí tí èdè yẹn rọmọdọ́n àwòmọ́ lójú ló máa wò yára ìyàwó rẹ̀ ló léwu lálẹ́ ṣùgbọ́n súnmà so arákùnrin rí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ó dààmú kúmọ̀rù náà rí tẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ tọ́lọ́n tó wá gbé òfin yẹn wá wípé uhilla lakum laylata siyami rafathu ila nisaikum tó bá ti jẹ́ lóru rọmọdọ́nù ni kò sí èèwọ̀ fún yín ẹ̀tọ́ yín onínú ẹ̀sìn kẹsùn obìnrin gbogbo àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú ìdájọ́ òun ló rọ̀ máwẹ̀wà gbígbà nínú ṣeré islam tó wá ń já sí pé lẹ́ni tàbá wá rẹnu tí olóòjẹ́ mùsùlùmí tó wá nínú rọmọdọ́nù òun ṣe ìyàwó òun léèwọ̀ fúnra ara òun lálẹ́ rọmọdọ́nù ó ti jìtá àbí òjìtá jìtá àbí agbára òun gbé wọ́n bá ti sínú báyìí tó bá ti mú omi díẹ̀ òun tí ń jẹ nǹkan kan mọ́ tó bìí àárọ̀ ọjọ́ kejì ṣọ́nà tó bá rọrùn gan-an òun fẹ́ máa gbà lágbà yìí kó ní ó jìtá àbí ó jìtá ó àlà o ó àlà o ó bá ara rẹ̀ ní kò jìjì sọ́dọ̀ ọlọ́run kò kan ọlọ́run o torí pé ọlọ́run ti já ma àwọn òfin tó rọ̀ mọ́ ìbádà gbígbá o ọlọ́run ní ìgbà àwẹ̀ yìí kó máa jẹ́ ìmúyàn ìmú ìṣe ìṣe ìbáadà ní ìwúrí fún mùsùlùmí kẹfì lè máa fi gbagagba àbí máa fi gagbága pẹ̀lú àwọn tí wọ́n síwájú yín tí wọ́n ṣe tọ́lọ̀ fún lófin kí wọ́n gbàwẹ̀ àmọ́ kò fi sínú rọ̀mọ̀dọ́ọ̀nù fún wa gbogbo àwọn ìjọ tí wọ́n síwájú tọ́lọ̀ bá lóhun fún lófin kí wọ́n gbàwẹ̀ ọlọ́run fi sínú rọ̀mọ̀dọ́ọ̀nù fún wa ìfi sínú fún wọn yìí kẹ́yìn ìjọ mùsùlùmí kẹ́yìn fi lè ní àǹfààní àti bá wọn kọ̀mpìtì níbi iṣẹ́ rí gbogbo àwọn ìwà rí tó yá máa káwọn mùsùlùmí lọ́wọ́ náà wẹ̀ kẹ́bí lè gbégbá wájú kẹ́bí lè gbégbá orókè kó ló jásí ọlọ́run bá fi sàyín lẹ́sà ó fi sàdáyẹn rí fẹ́yìn ìjọ alẹ́ Muhammad sallam lórí gbogbo àwọn ìjọ tó ń ti síwájú lẹ́yìn náà ọlọ́run wá ṣàlàyé kí ni ẹ̀kọ́ àti ọgbọ́n tí ń bẹ níbi ààwẹ̀ tọ́lọ̀ ń sọ lọ́rùn ẹ̀gẹ́ ó ní la'allakum tattaqun bí táà lọ bẹ̀rẹ̀ léyìí torí pé kìí ṣe bó ti fi para rẹ tó òun ló kọ́ lọ níbi àwẹ̀ tó ń gbà àmọ́ tọ́lọ́run bá bùkátà sí lọ́dọ̀ rẹ ìbùkátà tá sọ yìí pé tọ́lọ́run fẹ́ kó ṣe oníkó páyà ọlọ́run la'allakum tattaqun kó o lè bẹ̀rù ìyá ọlọ́run ay la'allaka tajtaniba أو تجتنبوا الوقوع بالمحرمات kó lè jìnà sí ìmá kó sínú àwọn ìwọ ọlọ́run kò sẹ́ni tí bá ń jẹ́ aláwẹ̀ láyé tó fẹ́ kó máa ṣe láìfẹ́ ọlọ́run ní àwẹ̀ alákàtí ó lè wá sínú tán kó máa ṣe ránu báwọn ló máa ń ṣe lọ́sàn náà àwọn èèyàn ń ṣe náà èèyàn ń ṣe lọ́sàn àwẹ̀ tó ráwọn èèyàn ń gbàdùbá lọ́sàn àwẹ̀ àbí wọ́n gbàdùbá

wọ́n rò sùn wọ́n rò sùn sàáwà lé wọ́dà mo ní béèrè béèrè mi sí ìyàtọ̀ ẹ̀dàgùn ẹ̀yìn ọmọ kan ní ẹ̀yìn àwọjọ ń lọ́rọ̀ ee yóò yọjú lè kò tí sàgbára ni ètò ìfẹ́ béèrè ni wípé ṣé tí ò bá tiẹ̀ lè dáná só lè ra làbídùn fóun kò sẹ́ni tí tí ò fẹ́ kó fà ọlọ́run rọ̀ nǹkan àìṣẹ̀ tọ́n oṣù yìí láfọlẹ́ púpọ̀ kó sáà tẹ̀ kí àwẹ̀ òun kó ṣe kó mọ́ kó mọ́ mo lọ sọ́jà kan ṣẹ́ra tí mo fẹ́ rà ń bẹ̀ ìyá ìjókòó wá ní síwájú ní sì ń tajà aláyé ẹlẹ́ fẹ́ rà ìgbàlódé ló kù lẹ́nu rọ̀mọ̀dọ́ ọ̀nà bóyá inú ọ̀rọ̀ yàrá ló ní kùránì sí orí aláwọ̀ hàtọ̀ ẹ máa kàkẹ́ òyì ìzó àwọn ọmọ dàní lóhùn ẹ dákun àwọn ọmọ dàní lóhùn ẹ sọ ní bẹ́ẹ̀ fún wa àwọn bẹ́ẹ̀ ní fọwọ́tọ̀ tí ń sàn fẹnufẹnu sọ̀rọ̀ ó sùn yìí nìyí ìbáṣe tó bí kó wá sí máa ń káràmásìkì ìbáadà nínú oṣù yìí láti máa ń káràmásìkì rẹ̀ tí ò bá jẹ́ oṣù yìí ni ubama lasori náà màláìkà bóyá ó súnmọ́ káàtì jí màláìkà gan lórí rẹ̀ lọ́ndà kan lábẹ́ gbogbo ọ̀nà kẹsìkejì tí kó wá fi ń gbà súnmọ́ lọ́nà ọ̀rọ̀ tọ́nà yìí tí ò ta kó lànà ànábì lọ́ndà kan mọ́sà ìgbà nìbàdà fún wa wọ̀lá àìlẹ́kùn tàtàkùn kẹlìpáyà ọlọ́run ìtumọ̀ méjèèjì náà lè àwọn afásẹ́láfù máa ń tú làálàfún tàtàkùn náà kò sí takora wọn tó ẹni páyà ọlọ́run ní jìnà sí ẹsẹ̀ ẹni sí ti jìnà sẹ́sẹ̀ náà ní páyà ọlọ́run ó ti sọ pé àkọ́kọ́ nínú àpẹẹrẹ káàkiri náà pé èèyàn páyà ọlọ́run oníkèèyàn máa àbí arákùnrin yìí orúkọ ọ̀sẹ̀dẹ̀ nínú ọpàá lórí Kùrán yìí ń kọ́ ní kọ́kọ́ máa ń signify piety Al-Imam Ibn Qayyim rahimahullah ta'ala ìgbà tí wọ́n ń discọ́sì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níwájú Ọlọ́run láàrin Ṣaitan àti Ànábì Adam alayhi wọ́n ní ibi mọ́sẹ̀ Ọlọ́run tọ́lọ́run sọ fún Adam alayhi tó sì ṣe tó tún bá ibẹ̀ lòun ti gbégbá orókè lórí ṣàìtàn ṣàìtàn àlàámùrù ti tiẹ̀ àṣẹ ni ọlọ́run ní kó mọ̀ sí kìíní kan ọlọ́run ní ṣe nǹkan kan ní forí tẹríba fún ànábì ádámù ẹni bọ́lá ò gbé nǹkan ìwọ̀ wá fóun òun tara kí ló sì ọ̀rọ̀ àṣẹ ò ṣe ṣe báyìí kò yóò ṣòro ṣe àmọ́ mọ́ ṣe ní nǹkan tó ti mọ́ yẹn rárá tẹ́lẹ̀ ni mọ́ ṣòro ṣe ìgbélé náà fílẹ̀ olóńgbò náà fún fílẹ̀ àmọ́ sẹ́rí láyé buhari ti rí bàbá gbogbo yìí náà kún sálárì náà kò ní jọjú gbogbo orí olórí àwọn ọmọlẹ́yìn owó pọ̀lúsẹ̀ wọn nǹkan kan nì tó ń rápò tí ń jàn mọ́ sálárì tiẹ̀ ó ní báwọn ò jẹ́ mọ́ra wọn kò ní kájú kájú lu tòsí ṣe ń gbà mí ẹ̀làwọ̀ àmì ó lè mọ́ níyànlá kó ṣe pé ẹ jìnà sí ẹ̀ṣẹ̀ ló níyàn láà òun náà bàtí àwọn afáàfin máa ń sọ wípé ó dá ìwọ olúfẹ́ lóòrí jù nínú òfin ẹ̀sìn ṣé ìjìnà ṣẹ̀ṣẹ̀ ló tóbi jù nínú òfin ẹ̀sìn ni àbí wọn máa ṣe ọlọ́run ọba ṣe ló tóbi jù nínú ẹ̀sìn àyògbà wa ká máa ṣá ẹ̀gzámì ọ̀rọ̀ tí àwọn afáàsọ lórí kìíní kejì ṣùgbọ́n àlùmọ́ yìí mú ni wípé nǹkan àkọ́kọ́ tá a fi mọ̀ pé èèyàn páyà ọlọ́run kọ́kọ́ jìnà ṣẹ̀ṣẹ̀ olórí ẹ̀ṣẹ̀ ti gbọ́dọ̀ ọkọ̀ jìnà sí bó ti wò kéré tó ìmú nǹkan papọ̀ mọ́lọ́wọ́ bá sì mọ́jọ sí nínú ọ̀rọ̀ tó ń sọ a òbí yóò padà rọ̀ náà ẹ̀rọ ayé ba òun a wọ́n sì ka kúrò lójú sánmọ̀ ọ̀rọ̀ ẹbọ ni àwọn ọ̀rọ̀ lọ́lọ́gùn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹlẹ́bọ ni tá ń ka kúrò lójú sánmọ̀ tá ń fi sójú sánmọ̀ tẹ́lẹ̀ tá ń ní sánmọ̀ tẹ́sùjó náà wà kìsọ lọ́ni ọlọ́run sú ẹ̀ṣújò ó sì lóhun rọ́ sọ́dọ̀ yín mọ́rọ̀ sí gbòmí ìwọ láwọn kan wọ́n bẹ̀rù àwọn kan àwọn kan wọ́n ká kúrò ó ẹbọ ni ó ẹbọ ni ó sí ẹbọ ni àkọ́kọ́ aburú ni àgbákò láyé ó tó wá kan à ń so mọ́lẹ̀ àárín mọ́ mọ́sálásí àárín mọ́ àwọn àyàsálátù awérò pàwọ́rò ni àwúre nẹ́sìmọ̀ wá wo yàtí ha bisikù ha rágada mẹ́gbó ní makani ẹni tí wọ́n bò náà nù wọ́n náà máa ké kí ló tí wọ́n hàn tó wá rí mọ́lẹ̀ ìbéèrè nìyẹn jẹ́ wọ́n máa rí wọ́n rí ọ̀rọ̀ náà mọ́lẹ̀ wọ́n ní yálà tí fìnìkan náà ni wọ́n kà bóhùn dì ó sì sọ ní síra ó sì máa ṣe lẹ́nu tó sọ pé kí ni wọ́n fẹ́ lọ́jà báyìí ibi tọ́kàn náà lọ ni pé á ah, ní tí wọ́n sì ní ìlú mọ́lẹ̀ yìí sí kò wá ní ṣiṣẹ́ ni olórí aburú nìyẹn fọmọ ẹ̀dá èèyàn kó jẹ́ ẹni tí ó máa mú orogún pẹ̀lú ọlọ́run ní sẹ́jọ́sìn kọ́kọ́ jìnà sí yòó náà lẹ́yìn náà gba àwọn ẹ̀ṣẹ̀ tó wá kù òun rí sì náà ṣá lẹ́sẹ̀ ó ń para rẹ mọ́ kìí ṣe ti pa mọ́ wípé ní girlfriend o tí mo gbó pornographies orí íńtánẹ́ẹ̀tì láyé agbáyé rẹ̀ wọ́n wà torí pé àgbọ́nà ó sàánú èèyàn ni àwọn ẹni èṣù àwọn ọ̀tá èṣù lóòkọ́ pa alájú wọ́n ó gbé ẹsẹ̀ wá sínú ilé rẹ̀ báyìí lọ́fẹ̀ẹ́ ló fò ó sì máa ṣẹ lọ́hùn kò lè nídìbò jáde ìta náà sọ̀rọ̀ mọ̀dánù kó tó mọ orí òkú owó sáà ti tan kiri àfàmọ́bìnrin tó go to zaman the modern idol lọ tó bá ti ní ilé wáyé òrí séèyàn àwọn èèyàn sì ní wo kankan bẹ̀ ju wípé Africa shaitan African magic níta máa ń wò náà wẹ́ gbogbo àwọn tó bá wà documentary àbójẹ́ bí informative programs wọ́n yẹ wò lórí star time àbí nǹkan àwọn nǹkan tó lè mú yẹn tètè rí ìbínú ọlọ́run máa ń wò lórí ẹ̀ àbí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ náà news kì ń wò wọ́n ti ń kà ń wò lórí fóònù dínú àwẹ̀ yìí náà dínú àwẹ̀ yìí yóò wò wò lórí fóònù àti mùsùlùmí ó sọ́ra ká bẹ lọ́hùn ìjà bẹ lọ́hùn yìí ti ń pọ̀ jù tẹ́ṣẹ̀ bá ti pọ̀ jù lórí ilẹ̀ àánú ọlọ́run di máwùn èèyàn lórí ọlọ́run ní ránṣẹ́ àánú rẹ̀ máa tó bá tẹ̀tí wá gbígbà wípé àtàwọn tí wọ́n sọ̀rọ̀ ọlọ́run náà tó bá ti bá àwọn láti ń kó sínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ yẹn ìparun ló fẹ́ dé bá ló fẹ́ dé bá àwùjọ la'allakum tattaqun kẹ́ ẹ jìnà ṣẹ́ṣẹ̀ òfin ẹ̀sìn Islam lórí ìgbàwẹ̀ ní pé kó o lè dẹni tó mà kò níbi ẹ̀ṣẹ̀ ṣàwárí bọ́yé lẹ́nu bẹ́ẹ̀ àwọn èèyàn fẹ́ bí panú

ó ráwọn èèyàn tí wọ́n to mọ́tò ṣẹ́gbẹ́ àyè ní ti ṣe wà sí lálẹ́ àpọ́sẹ̀ ṣe kìlọ̀ bí táwọn mọ́tò wọ́n wà tó bá ń kọjá lára àwọn mọ́tò nì ó rí ìrùkú nínú mọ́tò ẹ̀mì lọ sí bàjẹ́ tí wà sílẹ̀ yìí wá báyìí nínú mọ́tò obìnrin olóbìnrin ọkùnrin ọlọ́kùnrin nínú mọ́tò àwọn ọmọ sì jọ lọ́mọ gé nínú wọn ìgbàlẹ́ ẹ̀rẹ́ máa rí èsì oní roboto roboto níkùn iṣẹ́ ọ̀rọ̀ ajé inú àwẹ̀ ní ọ̀nàdọ́nù ni èsì rẹ̀ ló jáde nígbà léyà ó pọ̀ bẹ́ẹ̀ nínú Ramadan nínú Ramadan lára tó ṣe pé tí èèyàn báyìí lè sínú tó báyìí tó kí ìṣá ìtàn káníláta ráwí ládùúgbò yín òru ni wọ́n kí sí kó lọ sùn kó fi ráyè ní okun ara àti lè dídìde lóru ó ṣe bó ṣe ń dà fọlọ́run ó sì jọ wá ẹlẹ́rìn ni wọ́n kí tààrà wíì sí kó farabalẹ̀ kó kí ó dìde lóru kó tún ṣe náfìlà fọ́lọ́run kó tún ṣàdúrà gbogbo àwọn àsìkò yìí tó yẹ káwọn fi máa gba aládá wájú ọlọ́run èsì ń ta àwọn èèyàn wọ́n fi ń ṣàbúrú ni sáwọn èèyàn rọ́ọ̀bù lóru Ramadan ni sáwọn èèyàn rọ́ọ̀bù lọ́sàn Ramadan ni sínú àwọn tí wọ́n rọ́ọ̀bù tí wọ́n ń jalè yìí sẹ́kọ̀ sí mùsùlùmí nínú wọn mùsùlùmí wọ́n mu sìgá dèní tá à ń sọ̀rọ̀ yìí mùsùlùmí bàbà kan àwọn mùsùlùmí kan bẹ tí wọ́n gbà fi sìgá mu lọ́sàn-án àrò jáwẹ́ fọ́nà tí wọ́n kírun báwọn ọmọ kéwò a ní kílẹ̀ rí ní kìí ṣe páwọn mú kìí sómi kìí sóúnjẹ kó mú sìgá yóò bá lọ́sàáwọ̀ gbáwọn kan wọ̀nyí sí a sí a jẹ́ sí a jẹ́ kí rọ̀mùdánù ṣiṣẹ́ lára wa báyìí rọmọdọ́nà òríṣẹ́ ṣe ọlọ́sìn nílà àìlà fún ẹ̀tàkùn lẹ́yìn náà ọlọ́ni ayyaman ma'adudat gbàtọ́lọ̀ ní kẹ́ gbàwẹ̀ rọmọdọ́nù yìí ó láwọn ọjọ́ tẹ́ẹ̀fì gbà wọ́n tá a mọ̀ nínú ẹ̀sìn kìí sí gbogbo ọjọ́ ayé náà lẹ́sìn máa gbàwẹ̀ ọlọ́run òróró ayyaman ma'adudat ó ti láwọn ọjọ́ tẹ́ẹ̀fì gbàwẹ̀ yìí bí ò bá jẹ́ 29 days a jẹ́ kí ni a ní 31 lóṣù ojú ọ̀run a sì ní 28 àìbẹ́ẹ̀kọ́ tó lára ìkẹ́ ọlọ́run bá ní tọ́lọ́run bá ní gbogbo ojú ayé ìfimọ̀ gbàwẹ̀ rọ̀mọ̀tọ́n kíláàsì àbí bá ní oṣù mẹ́fà ní oṣù méjìlá ìfimọ̀ gbàwẹ̀ rọ̀mọ̀tọ́n kíláàsì ẹni tó bá ní òun nígbà yóò rí àyè wájú ọlọ́run àmọ́ oṣù ló wá ní ẹnu ọjọ́ mélòó kata ìgbà ní oṣù ló wá ní ẹlòmíì láàbúrúkú ní wàhálà in fact òun respect Islam ni o èyí kìlọ̀ bá sẹ̀ orí ìbá mọ́ jọ̀sán yìí ó jọ̀sán àwọn yóò respect Islam wọn respect Ramadan kọ́dà kó ní ọ́sà gan kọ̀rọ̀ yàrá ẹni ò ti máa ń jẹun ṣe pé wàá wá sínú mọ́sálásí lásìkò táwọn èèyàn ń kírun lọ́wọ́ ló wàá sí ló wàá sí tẹ̀kẹ̀wé síwájú mọ́sálásí ló jẹ́ àwọn tí ń gbààwẹ̀ aláàjì kí ló dé ẹ̀mọ̀ fún lọ́sà ni ọ́sà mú yín dénú mọ́sálásí ni ẹ ṣe jọ nínú ilé òun ń fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kì í ṣe bóyá bóyá mi fẹ́ gbààwẹ̀ onídìí tó fà tó yẹ kí n máa jẹun kà òdì kan lé máa ó kàn sùn lé ó kàn lé àyànà náà àdúgbò dáadáa ọlọ́run wá ní faman kana minkum maridan aw ala safar níwọ̀n mùsùlùmí ayà kejì yìí òun ní àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kan ló dá sí pé ta bá tẹnu bọ̀ nísìn ó súnmọ́ ká lè parí ẹ̀ àsìkò láti fẹ́ mọ gbà ti wọlé tó dá ẹ̀là fún tọ́tàkù tó parí ayé àkọ́kọ́ ẹjẹ́ á àlàyé ṣe lórí gbogbo ẹni bá lòun gbàwẹ̀ láyé gbọ́dọ̀ gbìyànjú àti jìnà sí ogun tí ń jẹ́ ìwọ̀ ọlọ́run kódà tó bá ti jẹ́ ọ̀sán Ramadan ní tó bá jẹ́ tọ́ rẹ̀ gan kò lè fi sẹ́nu kò lè sàǹfààní kan látara ẹ̀ jíjẹ múmu ni ìyàwó nú ilé ni gbogbo nǹkan tẹ́mi yẹn máa ń rọ̀ ọmọ gbọ́dọ̀ fílẹ̀ nọ́ọ̀sán Ramadan eléyìí mọ̀ túmọ̀ sí ipò bẹ̀rù ọlọ́run lẹ́yìn náà ni tí bá ń gbáwẹ̀ ń tírẹ̀nì ẹ̀mí ẹ̀ lórí ìmọ̀ sọ ọlọ́run ọba nínú sẹ̀mí ayé ẹ̀ láti jìnà sí gbogbo ohun tí ẹ̀mí rẹ̀ bá fẹ́ ṣe ṣọ̀gbọ́lẹ̀ ìbẹ̀nu hadith òjíṣẹ́ ọlọ́ alẹ́sìláàtù sàlám ó ní wà idha kana fi yawmi ahadikum tẹ́nìkan nù ní bá ń gbààwẹ̀ níjọ́ tí bá ń gbààwẹ̀ lọ́wọ́ tabarẹ́ tó bá bú tó taláyà ìwọ ń bu ọmọlẹ̀ mi lẹ́nu faqul madha inni sọ olùgbàwẹ̀ ṣe kéèké kéè farayọ́tì ẹni ń gbàwé farayọ́tì kúrò lè lókun ara láti lè farayọ́tì wọ́n wà ní ah lọ́wọ́ mọ̀ jọ́lá pé ìbẹ̀nu ah ó sì ti wá káyáká tó bẹ̀rẹ̀ rọ̀mùdọ́nù ó wà ní ìbí náà mọ̀ pé rọ̀mùdọ́nù yìí káwọ́ rẹ̀ ní wọ́n láì ó lọ́dọ̀ já sínú tán nígbà tó sì sínú lálẹ́ tàbí bá tún gbámú nígbà tí èkìtà rọ̀ wíwù tó ti rẹ̀ tóun bá tún lónìí lágbára yóò dẹ̀yìn rọ̀mùdọ́nù ẹ mọ̀ lè jà so ramadan fẹ́ tíríyàn lórí pé kó o jọmọ lóàbí kó o jẹ́ni tó lè máa ní sùúrù tó lè farada ẹ̀gbẹ́ àwọn èèyàn ó wá ní ọmọ rẹ tí máa ń jà náà lọ́sùn jẹ́ mùsùlùmí à tó bá ṣe pé kò kan ló pa nínú ramadan tí ò bá jẹ́ nínú ramadan ló yá odidi kírètì kan ní òpà èyí tẹ́yẹ tó lóun gbáre tó fi pàgò lórí èèyàn nínú ọ̀sán ramadan ti pàgò kan tí ò bá jẹ́ nínú ramadan ló yí so ramadan wà bá ń ṣiṣẹ́ kẹ̀kẹ́ lára bó jẹ́ kó mọ̀ wọ́n níwò wípé ah, mo mọ̀ gbà wẹ̀ mo mọ̀ gbà wẹ̀ mọ̀ nínú àwọn ọ̀bá ìmọ̀ bá èèyàn jẹ́ kódà ò bá jẹ́ yóò ló jẹ́ àmàbẹ́ àlẹ́ àti sàlámù ìbámu ti tún rẹ̀ fún wa ní kò sí ọ̀nà kẹta bí lè gbogbo veins ojú gbogbo ibi tí san wà tẹ́jẹ̀ ń wọ́ lọ tí ń bọ̀ nù ànábì ní bẹ́ẹ̀ náà ni ṣẹ̀dọ́n ṣe ń wọ́nu ara oníkálukú. òṣìṣẹ́ náà fi wọ́n kì wá nílò níbi ìbínú torí pé nínú àwọn irinṣẹ́ tí ṣẹ̀tọ́nù tí wọ́n fi ń báyìí ń láyé ìbínú wà ìbínú àbíòdì nínú ẹ̀wọ̀ ẹ̀kọ́ ọba àlúwa wá bẹ̀rẹ̀ ìbínú ilé ọ̀hún ògbó wa ti tóbi tó bẹ́ẹ̀ pé wọ́n wá ń kàbùkù ìfásìlú ló wa kò sí wà tí wọ́n ṣe ọ̀rọ̀ eléyìí àwọn ó bá débì kan o nígbà tí bọ́ wá balẹ̀ nínú sẹ́ẹ̀lì ojú rẹ̀ wà wálẹ̀ Ramadan fẹ́ tírénì yẹn kó jẹ́ tó lè ní faradà. nínú tí Ramadan ń kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ tàbí lékún níbẹ̀rù Ọlọ́run al-iktharu min ta'ati Allah ká lè pọ̀ níbi máa tẹ̀lé àṣẹ Ọlọ́run ká lè pọ̀ ní gbogbo àwọn ìwà tó rọ̀ mọ́ ń wà àpáyà Ọlọ́run nínú Ramadan yìí ẹlòmíì ti dìfẹ́lọ́pù habit kó mọ ní sọ̀látù duha nínú ọ́fíìsì ẹ̀ ẹlòmíì ti dìfẹ́lọ́pù habit wípé pẹ̀lú ògbọ́ Ọlọ́run tọ́gbà àwọn èèpé bójìyàn márùn mú àwọn tí wọ́n bẹ ládùúgbò òun máa ń ṣe ìṣínú fún wọn tọ́ ó jẹ́ àwọn mẹ́ta níbi iṣẹ́ táwọn ti jọ ń ṣiṣẹ́ ó mọ̀ fún wọn ní kẹtù fún ìṣínú kí ìṣe bẹ̀ sí ọmọdọ́nù bá dé ní ọmọdọ́nù yìí ẹlòmíì ti ní ìpèníjà wípé àwọn àgbàlagbà kan ń bẹ nínú fámìlì wọn tí wọ́n sì lè gbàgbọ́ tí wọ́n sì bùkátà sẹ́ni tó mọ̀ fún wọn ní nǹkan sàhó àti kan ní ṣe fún wọn tó jẹ́ pé tó bá jẹ́ nínú ọmọdọ́nù kì í sábà yá lórí kó ṣe Ramadan kọ́yìn lẹ́kọ̀ọ́ rẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni Ramadan kọ́yìn lẹ́kọ̀ọ́ wípé èèyàn ń náni nínú Ramadan nígbà tí a bọ̀rọ̀ títí ń jẹ eléyìí ní jẹ eléyìí nígbà àwọn ìsábà jẹ náà bí à eléyìí jẹ eléyìí mo yóò jẹ́ kó lè mọ rírì àwọn tálíkà ọlọ́run tí wọ́n máa ń jẹ oòwà ẹ àṣebó ṣe rí lára rí àṣẹ bí àṣónírora lára àṣẹ fìtínà lébi ẹ̀mọ̀ kókò mọ́ wọn lára tẹ̀sí àgbóyò láì ṣe mọ́sálásí sí aago mẹ́rin aago méjì làwọn ti dé sí tẹ̀sí tí wọ́n sì fà sórí mọ́sálásí wọ́n dẹ̀yà nílẹ̀ wọ́n dẹ̀yìn nílẹ̀ ni bẹ́ẹ̀ tó lo kò mọ́ra so gbogbo tálíkà káwọn tẹ̀ ní ẹgbà ní àgbà yípo àwẹ̀ ti báwẹ̀ lẹ̀ tẹ́lẹ̀ kí rọ́mùdán ó tó dé ṣòbí ó jẹ́ kí olúmọ̀ mọ̀ wípé kí n sáàjú kí n yó kí n yó kí n yó nù wà mí kò dáa ó dẹ̀yìn rọ̀mùdọ́nù náà kí n máa rántí àwọn tẹ́bi ń pa rọ̀mùdọ́nù ó pẹ́ tí ń gbàwẹ̀ bẹ́ẹ̀ abẹ́lọ́ subhanahu wa ta'ala gbogbo iṣẹ́ ńláńlá ẹ̀kọ́ ńláńlá tọ́lọ́run ti torí rẹ̀ gbé rọ̀mọ̀tọ́nù kalẹ̀ fáwọn mùsùlùmí ìṣẹ̀já rí kọ́nù sí yìí bàbá rí kọ́ta bá rí lò lẹ́yìn òsì tó sì bá lọ sá jó di àṣà wa ó di wà wa ó di sísí wa la ilaha illallah subhanaka wa atubu